Thank you.

hati kita semua ada dalam yang Islam sudah sebab akan hal ini dalam ini itu yang kita lakukan kita lakukan kita lakukan الله المسلمين لا إله إلا الله أمام يوم الدين يتفضل إنسي الله أكبر

من المصالحين وصفي ما يوجد من اتباع الحديث ولولاء مقابل بين النصر والعقل ولكنه خير العقل وهو لا يدري لماذا يصحح مذهب الصحيح وما لا يجوز كرسول الله وهو جرد وإنما سماها عنده بالعمل وليس بالأمل ان هذا حديث رسول الله أفمع قول رسول الله من قوله أقول ابن هذا فما قول رسول الله صلى الله عليه وسلم قول فلم يستطيع المصطفى ان تنظروا الى هذا الامر ليس جيش نسبته الى رسول الله هذا الامر للاسف الجيش نسبته الى رسول الله ليس جيش في صحيح وقصده ما لا يقع

really you power and story الإنسان ما يمكن الإنسان يجزيه الله قاله أحمد بداية يعني البحث الهجرة قالوا لا يعرف مستهى بعد الهجرة Qala wa man ahmad bidaya al-bahth inda barakallahu fiik. Lam ahmad ba shuwai bi al Qala wa dana kali muntaha al-kalam fi Ah, kalau lagi tu mana ni? Mau ini mau ini, ayam itu pelan pelan. Nah, ayam telur. وما يكون إذا أردت وجود الناس بما أعلم والوجود وما كل شيء مختلف يطلع ولا في لا مختلف إلا تكون من الشيء من أحد القلب أحد القلب مختلف ولكن ما يجب أن تكون أجهزة الإمام يقدم عليه كذاب علينا دليل دليلنا ولمجرد قوله بمعنى التكليف أخذ القول غير قول بمعنى نعمة الإنسان من الوجود كل من العالم يستطيع وجدنا لا يتمتع الشيطان خيرا من العالم ولا حتى إذا نحن إخوانا قال مجاهدان وقد جرى بهم ولي أحد الإخوانين هنا مجاهدان كل مجاهدان حتى اليوم يكون بعض الناس Mislu saja antara kain aneh jadi Sekarang mungkin tak jadi Kalau ini kata kata Membayar Allah Al-Kitab Wal-Sunnah Wal-Ijmah Wal-Ijmah Amal Masyur adalah بأهله àwọn tí méjì owó lórí ìgbà tí wọ́n ń pamọ́ tí wọ́n lọ sí lọ́wọ́ ọlọ́run ìyá yára yóò rẹ̀ wọ́n ti lè rí ní pamọ́ tí ìgbà tí wọ́n ti bá méjì owó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. Wọ́n ti káwọn ọmọ gbà sọ̀rọ̀ káwọn pè é káwọn pè é nìkan lé ìdílé káwọn ẹgbẹ́ jẹ́ lé.

أجبنا رجل وقول عن سوء عن سوء هذه وصفة نعم تجاه وقد تكون في مقابل التجاه المتمثيلة أمام الأحوال والأولياء هذا ليس بالجنة ومن أكرم تقول أكرم ويكفيك تكون أمرا أنه ملك أيوة أبو بكر بن جراح رضي الله عنه كان لا يعلم أبو بكر بن جراح رضي الله عنه ثم من التصور صلى الله عليه وسلم يأتيه بلا بد ولا إلا إلا سيأتي حكم شعب الشريف فضل شعب الشعب في تاريخ الإسلام بدأ من التصور بالشريف فدور التصور بالعلم هو هو الإسلام

yóò rọ òkú ní ọ̀nà yìí. Ọ̀rọ̀ òkú ní ọ̀nà yìí. Wọ́n ti sọ sọ́kọ̀ ní alúgbẹ̀rì kan lórí ilé ìgbà ìgbà láwọ̀ títọ̀ ọ̀wọ̀ àwọn ẹ̀yà ayẹ̀ ìlú àgbẹ̀mí tọ́kọ̀tà yẹn ń lò. Tọ́kọ̀tà yẹn ń lò sọ̀rọ̀ àwọn ọmọdé ọ̀rọ̀ ìgbà ìgbà ìgbà ìgbà olórí ìlú náà. Dúró máa ń àwọn ọmọ yẹn. Àgbọ̀ yìí àwọn ìgbéyà ní pé Nàìjíríà ló ti kọ́dá lẹ́yà. Wọ́n ń di ẹ̀yà lọ́ka náà bẹ́ẹ̀ ká. Bá ń jẹ́ ìlú ìlú ìlú ìlú ìgbà tó bá ń jẹ́ ọ̀nà báyìí ẹ̀yìn ìlú. Àlùfẹ́ ọ̀rọ̀ ìkọ́dá lẹ́yà ìlú ìlú àbáyé ìlú àbáyé. وبيطور هذا هو على الوعي العمل ده يوم غير الجسم يأخذ إلى الله من الجسم أبو بكر بن مسعود أبو بكر بن مسعود من كان الله كل الإنسان كان الله أمر به àwọn tí ò sí ní tí ìgbàgbọ́ àgbà náà gbogbo wọn sáré ọ̀dọ́ ìjẹ́. Sọ̀rọ̀ ayé sáré ní ọ̀gbẹ̀rẹ̀ náà. Àbẹ́nà tó sáré ní ọ̀gbẹ̀rẹ̀ náà. Sáré náà tó àpá sáré ní ọ̀gbẹ̀rẹ̀ náà. Bìlá sáré ní ọ̀gbẹ̀rẹ̀ náà. Àmọ́ àbílá sáré ní ọ̀gbẹ̀rẹ̀ náà. Sùmẹ́yà ọ̀gbẹ̀rẹ̀ náà ti ìṣe ìwé pẹ́ òkúta náà lọ. Gbogbo ìyẹn mẹ́ta lọ sí ìwé ìlọ ọ̀rọ̀ ayé ìṣe ìṣe ìṣe wọn lọ sọ̀rọ̀ lọ. Wọ́n sọ fẹ́ lọ sí pé àbúkù mi kà lọ sí pé a ẹ ká wọlé ọ̀rọ̀ tó lọ sọ̀rọ̀ tó bá a sọ̀rọ̀ ìdára ìmọ̀lẹ́sọ̀rọ̀ ìmọ̀lẹ́sọ̀rọ̀ عبد العزيز بن عوف رضي حديث من والده كان النبي صلى الله عليه وسلم اذا كان شيء من الصالحين في بلده سيرته صلى الله عليه وسلم على نفسه ثم انت مهم من ذلك خلاصة هو متطلب هو دعم قوته في الصلاة من أصول الإسلام هذا هو أصول الإسلام ولكن هو يعلم أن تعالى يكون كفر ولا تقولوا أنفسكم إن الله لا يغفر رحيما تكون كفر وجيه nígbà tá a sọ̀rọ̀ yìí báwa ní àmọ́ ṣàyè báwa ìjọba ajẹ́wò ìjọba ìwà ìjọba ìyára ìjọba àwọn ṣàyè lára yìí wọ́n sá déédéé àkọ́sọ̀ ní àmì àṣọwọ́sọ̀. فجعلوا كل شيء أحوط حتى الأحوط صار مهجورا فيحوطون بالله فيؤمنون بذلك أو يحذرون من الأحوط إلى الأحوط إلى الأحوط إلى الأحوط وجعل كل شيء حراما يؤمن بالأحوط إن هذا الفتاة إلا كنا الأحوط من كل شيء Apa ini? بالأحوال أحوال من لما Ibi ahọ́wọ́ ẹ̀rọ ìwé ìrìnàjò lókè ṣíwájú ibi ìrìnàjò àwọn ìná ìwádìí lókè ṣíwájú àwọn ìrìnàjò àwọn ìrìnàjò ẹ̀sẹ̀ ìwádìí àwọn ìwádìí àtọ́jọ́ ìrìnàjò. من يريد الله خيرا يبقى حامل الفقه أو حامل الحديث إلى من هو الأفقه منه يبقى حامل العلم ابن الجوزي أحد الثاني يقول Thank you. àìmọye pẹ̀lú lórí àlàáfíà ìdáwó ìdáwó wà ìdáwó ọ̀pọ̀lọpọ̀ náà ń wà yìí ojú wà yìí ẹnu wà yìí pé ká wọ́n tẹ̀lé mi. kí ẹ̀ wá ní àti ìgbìyànjú ọ̀bá kùrọ̀ á وقد يستطيع أهل النار أهل النار خمسة أبواب الجنة الذين هم فيهم سبعة الذي كما لا تستغيثه كرسول الله فإنه بليغ العلم هو يلي sẹ́ni ẹ̀fọ́ ti ní nọ́ọ̀tà ti di ọjọ́ ara ti wáyé nọ́ọ̀tà ti di ti lójú ẹ̀ níyọ̀ o ó fẹ́ ti pẹ̀lú ọlọ́run lójú ẹ̀ lójú lọ. bá jẹ́ ìlà lọ àtibáwò náà pẹ̀lú ìlú jẹ̀lẹ̀. kí gbogbo alájọ gba ẹni tó àtẹnì lọ àti mọ wọn wà ní bẹ́ẹ̀ lórí ẹni tó ń yàrá ẹni tó bá lọ yẹn. ìlú àwọn alájọ gba ẹni tó ń yàrá ẹni tó ń yàrá ìlú sáfún ní ìlú ọjọ́ máa ní lọ sí ọ̀rọ̀ ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ àná wọ́n ti ọmọ àwọn ọmọ obìnrin wọn wọ́n ti dáhùn lọ ọgọ́rùn-ún

lẹ́tà rẹ̀ yá ìtọ́wọ́ ayélujára kò lè gbà èèyàn fi kó ìgboro ẹ̀rọ lẹ́ẹ̀kan ilé àtọ̀ náà ọba èyí ó bẹ̀ lọ́wọ́ láti lè yọ lọ. wọ́n láti ní ààrẹ ó lè lọ́wọ́ nípa ọ̀gá sáà lórí ìwọ́n lọ́wọ́ èyí ẹ̀ ń bẹ̀rẹ̀ nípa ọdún ìdáhùn òun náà ló tẹ́tẹ́ bá tẹ́tẹ́ ìyá ọmọ àwọn ẹjọ́ fún bàbá wọn ó dà tó yá rẹ̀ ní àmọ́ ọlọ́run wọn kàn náà. Ní wọ́n yóò dá tọ́wọ́ ní padà fún ẹ̀sìn ìṣẹ́ fídíò. Tọ́wọ́ ní padà fún ẹ̀sìn ìṣẹ́ fídíò. Bẹ́ẹ̀ni. المنطقي والإيماني نحن لا حول نجرد أن والله أجل كما تصدق النمية الحديثة وصل الولد فدعت عليه أمه قال حرمنا أجيا أجيا أجيا àwọn ọjọ́ ti tẹ̀lé bàbá tó lé bílẹ̀ ọ̀pẹ yìí tí gbogbo ní ìwọ̀n ti tẹ̀ ọgbọ́n àwọn ti tẹ̀lé nígbà tó lé ọgbọ̀rọ̀ yóò fi padà mọ́ ó lè ká ọ̀ka àpéjọ lè nípa ẹjọ́ àti ìlú àtúntà lọ́ọ̀rẹ́ ìta ọpọlọ àwọn ìjọ kan tó àti ìjọ àwọn àti ìjọ ìpamọ́ tẹ́lẹ̀ àwọn ọmọ pọ̀ torí kọ́ wọn ló lè ló mú àwọn ẹgbẹ́ àwọn ìyá rẹ̀ nígbà ìjọba nínú àwọn ìjọba ìgbà kan tó ẹ̀ka tó ń àwọn ìjàmbá yára tó yẹ pé àwọn jẹ́ àwọn tó wọ́n nínú àwọn ènìyàn ní aláìsọ̀rọ̀ kan kí ló bọ̀ wọ́n lórí. Bí wọ́n tó wọ́n ti lórí ìgbà yìí ló ti bá yìí lò. Yàtọ̀ àwọn ilé ìsìn bá fẹ́ ṣe wá ìyá àkọ́kọ́ táwọn ìlú ọ̀dẹ̀ di ẹ̀rọ ti di ẹ̀rọ ti wà Ẹni mọ̀ náà ti wá start with your There is already a girl who comes. We did not. She was so Because of the Everything is all about anything that goes down with it, not people. it are In just another one, one, two, three, four, five, six, I think that was that. What you are.

káwọn ìlú wọ yìí nígbà àgbàdo ẹ̀ pé ẹ padà wọ́n tó lọ. Ara ní wọn máa ń bèrè pé ìyá wọn tó ìyá wọn máa ma ìyá wọn nínú káyọ̀ wọn. Nínú ìgbọ̀nsẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ ní ilé ẹ̀ lọ́wọ́ ọ̀gá tó máa ń mú ọlọ́wọ́ ẹ̀ lọ́wọ́ alájẹ ní àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà tó máa lọ́pọ̀ àmàlẹ́kà lọ́wọ́ rẹ̀ òtí tí wọ́n mọ̀ ní ìlú àwọn olórí ìlú ẹ̀yìn ìmọ̀ ní àwọn ìlú. Òtí ó gbà ó ìmọ̀lẹ́kà àwọn ìlú ó ní ìjọ náà gbọ́ ọ. Àwọn ọmọdé bá máa wà ìyàwó ọ̀rọ̀ you know, yeah, so you need to be careful with the you have to be careful. But one way or so, you will be out of the way, you are very fair. What was the situation of the When you are all about what you are ilé tó nà ó pọ̀ lọ́jà. Bóyá kó kéré òfin, nínú kí a máa lọ kéré òfin. Nígbà tí mo gbà, ó ké tó wáyé ọ̀kẹ́ òní tó pọ̀, ìyẹn kó ní wáyé ní wọ́n á lè kó wọ́n dé. Inú á lè kó wọ́n dé kó máa tẹ̀lé kí gbogbo náà lọ́wọ́ àwọn tó máa tẹ̀lé kí ní bẹ̀rẹ̀ ọmọ náà ní lórí. 不要说我们大家快过年哈，大家说，我们说今哎，周末过年，今年过年，下午过年，周末过年，大家轮流去劳这个东西不能讲劳动，劳动是在家就在睡妈妈就在里面睡觉，睡觉就把自己把家围住，一家子围住啊，围家屋。 उस उपाधि विषय हमें Tengok apa yang ada dalam nama itu yang menjadi lima, masih dapat kita dalam. Sebab itu banyak yang kita dalam. Now, of what need do I love me? Some of the love of the Okay. A lot of the time, you get to have that here. want you to have that here. Ah, you need it to be. I said, so put in my need your own. So put in your own. Ah, when I say that money, I want to have it.

ó yẹ kẹ́ ẹ ti jẹ́ ìfẹ́lẹ̀ kan ló kọ́ mi dókítà ìmúṣọ̀lá ló fi gbé àwọn yìí. àmọ́ kìrìsẹ̀ àwọn kan ti ta ẹ̀ ní ìyẹn náà. ok èyí tó wọ́n wà á yá wọn ìyá rẹ̀. Àkọ́kọ́ wá sí ìlú nítorí pé ó fẹ́ wọ ibi wọn, ó mú ní pẹ́sẹ̀ mi ní ìjọba ọ̀sọ̀ bẹ́ẹ̀. Sáré ló ń ṣe ìjẹ́sọ̀ bẹ́ẹ̀ tó lágbára fi ṣe. Kí ni òun lè fẹ́ yìí? kọ̀ọ̀kẹ́ wọ́n tó gbogbo alága àwọn ọmọ náà wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún àbọ̀ tí ló ní wọ́n fi ìrètí kalẹ̀ nínú ìsọ̀rọ̀ nígbà tó ti rẹ̀ èyí tó wà lọ́wọ́ ní kàlẹ́dà rẹ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti kápá lórí ẹ̀ òfin ẹ wá sí ẹ̀sùn bíi bóòlù ẹ̀sọ́ náà fi á pọ̀ pé ẹ̀

trying ìjọba èyí rẹ̀ nínú bá dàgbà kí n bọ́ wò lórí ìpínlẹ̀. Tí wọ́n ti máa náà nígbà tó yẹ àwọn ìjọba máa ẹni you bẹ́ẹ̀ tẹ̀lé mẹ́rin níbi wọ́n ti kọ́ lórí rẹ̀. Táwọn tó pa ẹ̀rọ ti pápá báyìí máa ń lórí ẹ̀. Ẹni ò rí ẹni tó wọ́n di wọ́n àtàkà. because the won is ká ṣe bá what wájú ọ̀ tẹ́lẹ̀ wọ́n rẹ̀ fọ́rọ̀ kò ní ṣe lé. Ó kún sí kan fún mi. Ló ń pè é ìpọ̀lọ̀ àgbò òǹgbò ẹ̀yin yàtọ̀ ẹgbẹ́ tó kẹrin lè lè lù ú jẹ́ bá ń dàgbà wò bá ẹlẹ́ lè lù ú bọ̀ àyẹ̀wò lè lè lè lè lè lè wọ́n ti ká dá sí ìwé wọn ni wọ́n kú ní ìwọ́ ọ̀ lẹ́yìn tí wọ́n ti ṣe ìwé wọn ní ara wọn. Ní àwọn ilé ẹ̀rọ tó fẹ́ pa ẹ̀jẹ̀ tó ń gbọ́ O ká ní ìwọ́ ọ̀rọ̀ tó ń bá ìdí ìdára rẹ̀ kí wọ́n pa ẹ̀ O wọ́n dẹ̀ fẹ́ ní ilé ìwé rẹ̀. Ìgbà tó ń bọ̀ ní àgbà tó ń bọ̀ ń tẹ́lẹ̀ náà á ti kò sọ èrò ọlọ́pàá padà bẹ̀rẹ̀ mọ́ sí i kó tó fi jọ wọn lọ́wọ́ rẹ̀. Ìjọ mú mi pẹ́ ọkọ̀ sí àwọn ọmọ ìyàwó ìyàwó ìjà ìjà ìjọ ọ̀rọ̀ yìí. Ìjọ ní ìfẹ́yìn ìwà náà ní ìfà. Ìjì ìrìnà ìjọ pé tọ́lọ̀ bá yẹ. Àrùn àrùn ọ̀gá. wọ́n ṣe lórí sálẹ̀tì lẹ́yìn tẹ̀síwá yìí ọ̀sẹ̀ táwọn ẹni tí tẹ̀sí lẹ́yìn lórí tẹ̀síwá bóyá ṣe lè tán wọ́n á fi yá ilẹ̀ tí wọ́n kàn ní ìlú àwọn ìlú. ó ní àkókò ìdájọ́ ìjẹ́ kúrò ìjẹ́ àwọn òwe tí àwọn ọ̀sẹ̀ jáde wani ne kura shi na shi na wani wani su yi da ta yi wani wani na ne sai su yi wani eh na kusu ke wani ku yi kusa ne a mu wani ya wani ilé làwọn fẹ́ wọ́n yìí lùdì jẹ́lẹ̀ àmà tí àtàwọn bá ní ní ọlọ́pàá àti ọlọ́pàá tó lè lè báyìí lẹ́nu ọlọ́pàá wọn ní báyìí láti lè lè báyìí lè lè lè lọ́wọ́ àwọn ọmọ bá ní

تكفي أعمالهم وأنهم رحمه الله قل أكبر الأديان بعلم الحديث أكبر الأديان بعلم الحديث إليه ما علمه ما أكبر الصوت والنفس بالله والدعوة إنه يقول يا أبا فتلك الأديان من الدم فإنه يقول لا يوقف اللون والدين الضروري لا يوقف جودة الدماء والدرهم باللون وإذا كنا نقول إن الله لا بد من الوقوف لو يبقى حيوان سواء لا بد من ولا جناح وجناح له ولا بمسلم ó ní kọ́ fún pé bàbá mi wọ́n ti dára báyìí wá sí àjẹsọ yìí náà ní máa ń sin lọ́wọ́ ó ní wà láàyè sọ̀rọ̀ wá ní ní kókò náà pé ṣe ti wá sí ìlú mọ́lẹ̀ ẹ̀rọ yẹ wọ́n ti máa fi yẹ báyìí gbogbo ẹ̀rọ tẹ́lẹ̀. wà láti dára sí wàá ló pẹ́ gan-an. ولا بنقص ولا بصفة تعود إلى ذكر أو كبر أو دين أو بعد وإنما يعلمه النافذ عند المعاينة وكان إذا نعيد الأعمال إن تكون عبد الرحمن إن تكون عبد الرحمن ó ní kí pàtà ìpàtó ìrìn àyè ìgbàlódé àbẹ̀rẹ̀ òṣùpá ìgbàlódé pé àwọn ìyá rẹ̀ sọ̀rọ̀ ní ìgbàlódé ọlọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀tọ́ rẹ̀ yìí lọ́kọ̀ọ́ ìkàwá rẹ̀ àwọn ìyá rẹ̀ sọ̀rọ̀ ní ìgbàlódé ẹgbẹ́ ìgbòho káyọ̀ ọ̀hún ọ̀hún 你那个什么，那个那个那个那个叫什么？就是我们那个牌子的东西啊，你不要理他。如果我怀疑你，你真的啊，还有，哎，这两个人说话是不是？听起来有点，不要。哎呀！哈哈哈哈哈！ mọ̀ ní ìmọ̀ ní. Ìlú bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ìlú náà There are so many people here in my life so àwọn ọ̀dọ́ àwọn pé ìṣòro ṣẹlẹ̀ ọ̀dà ìṣòro ṣẹlẹ̀ lọ́wọ́ ìlú ìṣòro ìlú ọ̀dà láti ṣe wà fẹ́ẹ́ ṣe. Ìṣòro ìlú ọ̀dà wà ní ìṣòro wọ́n wọ́n mú bá máa yẹ kọ́kọ́ náà kí ni bá ẹ sọ̀rọ̀ tó wà fún ìyọ̀ tó náà ẹ̀yìn. Ìṣòro ti di òyìnbó yìí, àwọn ẹjọ́ bá ní lébẹ̀ ní ti ṣe ní ìlànà rẹ̀ ní wọ́n lè ní àwọn àwọn afárá rẹ̀ àwọn àwọn àbá tó wọlé kò kíyà àwọn ẹ̀rọ I'm not afraid. you don't believe to the one you, when you have another one, Yaya, Yaya, Yaya, not the one lost. Yaya, Yaya. Whenever the one is concerned, you must ask, who are not going to love? And not be question the phone. Why the person is not wọ́n ti wá lọ́wọ́ ìrọ̀lẹ́ àgbẹ̀ kí ẹni bá ti lọ́wọ́ wọ́n ti wá lọ́wọ́ ìrọ̀lẹ́ àgbẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó ti lọ́wọ́ tẹ́lẹ̀ ìgbà tó ti lọ́wọ́ wọ́n ti wá lọ́wọ́ وعند العلم والإشعار يقول ما wani ba ka da ba ne kin gaba ya kun gaba ne So, hadis ini tawaran dari Nabi Muhammad SAW yang mahal Rasulullah. Imam hadis ini semua ini pada Allah. Hadis Imam bin Al-Masih Al-Masih juga adalah ini. Anda berarti aneh حديث يقول حديث أبي معشر الجنة والمرأة أبو معشر إلى البخاري وأنا متوكل فقال كل من قلت به أنه منكر الحديث فلا يحل رواية عنه أي من منكر الحديث لا يحل رواية عنه طبعا هناك في الاسلام انما قال النبي صلى الله عليه وسلم الكبلة ما بين المسجد والمسجد الكبلة عن رسول الله وفي بداية ما يقول خطبته مع أبو معدر نجيب بن عبد الرحمن gbogbo ìgbà tí àlùbẹ́lẹ̀ gbogbo ìgbà tí ìgbà tí yára ìgbà yìí bá ti rántí ẹ̀kọ́ tó rọrùn láti rí àpòlùmọ̀ rẹ̀ ní àtàkì ìlẹ́wọ̀n yìí sábà ti بعض البلد هم يقولون إلى البلد لكن على الدين الرشد لا تصابون هم في الرياء أنفسهم ولا يوقع الله ما كانوا كافرين قل يقول كل ما كنت فيه أنه مفترض عليه فلا تجد ذلك So, bukan Rasulullah SAW itu mengatakan bahwa dia pertama dengan hamba, karena layak orang lain. Nama Allah itu orang yang berbaik nítorí tó sọ yẹn wà ní àwọn ìwé ìwọ̀n mi àti ìwọ̀ tó lè yẹ kó fẹ́ yọ pé yóò bá sọ mí kó fẹ́ yọ pé kó fún mi ìjọba kó fún mi ìjọ ọ̀rọ̀ àbáyọ. nínú àkàlù tó ti ẹ̀ka ti orí ẹ̀ tuntun náà wọ́n já sí ibi ìlọ rẹ̀ tó wọ́n ti àwọn tó wọ́n yẹn wọ́n àti níbẹ̀ rẹ̀. ìgbésẹ̀ àwọn ọmọ ìfọ̀ àkàlù. ọlọ́mọdé ونوصفين وأنكر ذلك مالك وقد أنكر ابن مسعود رضي الله عنه وعلى كعب قوله إن الملك يجوز إني أجمع وبين يجوز إن تعالى هو خلق كل مرض ألا يكفينا أن نقول قد خلق مسعود

والجبال أوتادا الأوتاد يعني يعني الجبال بتكون فوق الجبال يكون فوق الجبال آه، يعني والجبال أوتادا يعني يوم فترة ودليل على أن الكعبة يبقى كعب الظلم كعبة الأحباب ilusões, coisas na manifestação. Quando ele trabalhar financeiramente, então provavelmente em todo o lado do falar, para a raiz, para a verdade, para a verdade. Apoio a possibilidade de tomar a prana em água Aonde não existe carta, aquele que o mundo só, esse mundo para o grande, aqui. ثم قال المفاعل يكون أوامر وغير الأجهزة بدون تقبل وجود متقرب إلى النوم حسب المفاعل يأخذ بجد المفاعل يجب وجابه أبقى تحول أبقى تحول أبقى تحول لك مسألة دوران الأرض كده أيضا وحيد مسألة عن لا أريد أن أتكلم بها ولو تكلمت فيها عن ظلام الناس ولا شيء إلا منهما الله إنما أقول شيء ولا شيء من ذلك أنا ولا يمكن ذلك من جمل العالم أبصر في المسألة لأنه يخرج من بيت الشباب من أهل السنة من الإقرار فيتكلم في بيت بيته ولا ويتعلم كل شيء في ذلك بخليفة من النساء أما هذه المسألة فمنشأها سنوات أرى من المحسن أن أقول نعود إليه إن شاء الله وأنكر مالك وغيره وأنكر الإمام أحمد على المسلمين قولهم إن الزواج يزداد بالسوداء كما قال عمر ينزل السماء توحيد كنت أقول لهم لا مصنع عمر ينزل بالسماء الثاني آه، يوم يوم الثاني سنين وكيف ينزل

ليس للباب صحة وليس للباب أنا قول رسول الله اذهب ابن الجوزي كان يعترف بهذا ابن الجوزي الحمد لله الذي حقه أن يسري أحمد قل على ابن الجوزي هناك رجل يقال له ابن البلد يقول بهذه المسألة أن الله يلزم السلام إذا يقصد الدين إلى الرجل أبو جمل من الرجل وهو على الحقيقة وهو على مثلا وأحيل بهذه الجماعة المسألة إذا جاءوا بعد إذا بدأت تنقص بدأت تنقص إذا جاءوا بعد المدينة بدأت تنقص من النحو ومبدا في حق الحديث المسلمين ولكن لا بد من التعامل يبقى لزوم المتابعه يبدو لزوم الحقيقيين بل قد يكون العرب والفتح يعفي من بعد ما يكون الا هنالك وعندنا لا dari kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan bahwa kita menentukan àgbọ̀dọ̀ ẹ̀yẹ lórí ẹ̀rọ àti ìtàgé lórí ẹ̀rọ ìmọ̀ràn tó ọ̀nà àmọ́ bọ́ọ̀lù náà ní ìkàwọ́dọ̀ ẹ̀yẹ lórí Yẹ́nì ìgbà tí mi àtàkùn ìlànà ìtàn àwọn owó bẹ̀rẹ̀ sínú kí ni ìṣúlù ìlànà ìrìnlẹ̀ náà. Ìgbìmọ̀ wa sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ kí ni ìṣúlù ìlànà ìrìnlẹ̀. Ó yẹ kí ìṣúlù ìlànà náà wọlé. تسلك ولا ما من عالم ولا شريك ولا بيت إلا ولو رأيته لا بد ولكن الناس ما لم تذكر وجوهه من كان الناس ولم قصده قطعة هذه ثلاثة يوم الاستدلال عنده كان على طريقة الآل السنة وأكثر منها ولا استجيب لا استجيب منها أهل التجريب وكيف الحكم عليه أحيانا تكون بالاتباع لأن الكلام فيه فتنة فنكون حكم هنا للاتباع مثله قد يرتكب الفتنة في يوم فالحكم للاتباع أحيانا نكون نقدم الاتباع في الحكم على غير المتوقف إن كان الجبل في ما لا بد من مراعاة هذه حفاظنا على عقيدتنا في الأسماء وحفظا وحفظا للمجتمع عدم الخضوع في مثل هذا لم يمكن لنا نظر وترى فيه والإحرام أما أحمد في كذا مهما كان شيئا هؤلاء ثلاثة أصول لكن ما هو الذي ذكر في كل أما هذا لا يمكن أن لا الله يجزي العالم من المنظور من الخبر والعلم والعلم والسماع والسماع Ini tak perbedaan dua ya. Ah, warna, ah, eh, suara Allah. Suara Allah kan berjawab lagi dua pada bulan ini. Jadi tidak ada lagi nama Allah. Hari ini tidak ada lagi nama Allah. Ini akan berlaku pada ini. Awal ini, awal dari dia pun tidak ada. nama pun tidak ada. Ini satu kesilapan lórí ìwọ ìlú ọlọmọdé ìta àkọsọ òní ẹnu nínú àwọn ìmọ̀ tó fẹ́ ká sọ́ra ní bá ti kọ́ ẹni ìmọ̀lá ìgbìmọ̀ ẹni nínú ọjọ́ ìgbìmọ̀ lọ́wọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ àwòrán ìṣèjì fún àgbẹ̀ ẹni tó ń gbé tí wọ́n ń tẹ̀lé ní ìwádìí wà láti ìdíyà oṣù mọ̀lá lọ́wọ́ nínú ìgbìmọ̀ lọ́wọ́ سيبقى على العربية نسبة يعني إلى العرب لماذا الوزن؟ للإيمان كما قال ابن حزم جميل جميل العرب من بلد ثلاثة رجال قالوا في الجمهر في مدينة العرب ومدينة العرب من نجع من جبل قحطان ولاحق àti bàbá àti àtàn tó yọ ọ́ náà باتفاق رجال الناس والإسماعيلية في الأخبار ثاني على عرض عرضي الأمر هذا التعارض من ثلاثة في أعراض المتعرض كما قال البخاري رحمه الله في الصحيح إنما النبي إبراهيم عليه الصلاة والسلام هو هو إسماعيل حتى علم إسماعيل العربية إسماعيل رضي kábọ̀kọ́ sọ pé ara rẹ̀ wà wọ̀ àti ìta ọ̀rọ̀ tí wọ́n ń rí rẹ̀ ìjọba káyọ̀ wà ní ọ̀rọ̀ ìwọlé kábà bẹ́ẹ̀ ìdí tó ti kà ní ìṣòro tẹ́lẹ̀ wà láti ìwé ọ̀nà táǹgbà àkọláwá tó rọ ọ̀nà táǹgbà àkọláwá tó mọ̀ kọ́ ẹ̀kọ́ ní mọ̀kànlá sọ. wọ́n mọ̀ kọ́ ẹ̀dá ẹ̀dá yóò ti di ìkọ́ni sẹ́rù kọ́tẹ́ ìgbàgà àmọ́ tó bá kọ́ ọ̀gbẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ tó bá ti lọ́wọ́ ẹsẹ̀ yìí ẹ̀rọ̀kọ̀ dákẹ́ èmi kù yí èmi kù yí ní olóòtú lọ́wọ́. àwọn ilẹ̀ màdì tí wọ́n ń lé ẹ̀rọ eégún yìí ni àwọn olùmọ̀tò tó jẹ́ pàṣípà láàrin àwọn ẹ̀rọ ìmọ̀ta àwọn ìmọ̀ àbáyọ̀ sábà náà ó fi hàn àgbà ó fi hàn àgbà bẹ́ẹ̀ wọ́n ti mú ọ̀pọ̀ púpọ̀ nínú àti ìgbà tí wọ́n ń yẹ ìwọ ìwọ ìlú àti ìlú àti ìlú tó yẹ bẹ́ẹ̀ ẹ mọ́ mi mẹ́ ìwádìí ti mi ti bá bí ọ ìyàwó mi náà wà láti ọmọ ìgbà mi lè ló fi ọwọ́ sí ìlú mi wà á kó gbogbo àlejò ẹ̀ wà má gbogbo àlejò ìgbẹ́ èyí ti yẹ kó ló máa fi láti ọmọ ìgbà mi lè mọ̀ ìkápá ìdára ẹ̀ ẹ̀ bọ́ sí ìlú mi. Ìyàwó mi lè lọ sí ìlú mi. Thank you.